kó ní ibẹ̀ ẹ̀wẹ̀ lójú ẹ̀wọ̀n náà mọ̀ kó sẹ́nu délẹ̀ ẹ̀wùjú ẹ̀ ẹ̀ ẹ̀. Why are you feeling so much pressure? I'm emotionally stressed. Why are you think someone so much pain at my head for, for goodness sake? Inú mi dùn pé wà láyé wà láyé rere, ó wà lálàáfíà ọ̀ ti balẹ̀ báyìí padà síbi tó ti mọ̀ ọ́ lọ́wọ́ àgbà. What are you doing here? I keep saying hi to say hi to me. ẹ ṣí èrè ni ó lẹ bá lẹ fifteen pro max wáyé mà á. ẹ̀yin náà lè máa jẹ gbèsè ẹ máa. ayi ó kò bá lẹ bàtà. àmàlà ah, ah. ẹ má kàrí sókè. ṣé bàtà yìí máa yọ ọsẹ bá kú. àbẹ́ sáyé ti ṣí èrè ni ṣé bá máa fi mí ta káyìí. I should put my mind aside and sọ̀rọ̀ ọmọ ẹyẹ kan péré tí mo ní mi ò tiẹ̀ fẹ́ gbà mi ò fẹ́ rò lórí what? ti máa mọ bí tí wọ́n ti dàgbà bàbá tó kàn bá ẹ jù lọ pin. pẹpẹ o pẹpẹ ni mo pin. ilé ìlú dùn bọ. kọ́ ní four thousand. four four thousand. Ah, kí ni ni pẹpẹ. elele for how many zeros one two three four five six seven eight ah four billion. nǹkan ni nǹkan náà. pẹpẹ sí four billion. àkàrùn. are you mad? like are you mad? ìṣọ́tí mi ó ń gbẹ̀mí bọ̀ lọ́dọ̀ mi kò sí manners kankan kò sí respect kò sí regard bọ́lá wẹ́lẹ̀ ó kéde wẹ́lẹ̀ ní bàbá ńlá kù bàbá ẹ̀ kẹ́kọ̀ọ́ hello hey kẹ́kọ̀ọ́ ọ̀nà sí olóòrùn. bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi ọ̀rẹ́ á sí nílẹ̀ wo ìṣọ̀gbọ́n sí nílẹ̀ wo bọ́lá yẹn nǹkan ìtọ́lá ṣẹ́ẹ̀tì yìí àwọn bí wọ́n ìwọ gbọ́yọ ni. wí pariwo lé lórí èmi tó ṣẹ̀sọ̀ kó tó dẹ́rù bà mí fún mi tí mo try láti process ẹ lọ wáyé màá gbẹ̀rẹ̀ rẹ̀ lórí àkáàsọ̀ ẹjọ́ kò sí ìpè ẹjọ́ tó ẹ pé àwọn sọ̀rọ̀ èsì olójú méjì wọn kò túbọ̀ ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sáré sáré sọ̀rọ̀ owó. ọ̀dà nítorí ọ̀rọ̀ ilẹ̀ ṣe dé síìpù. ọwọ́ aṣẹ́gbọ̀n ọmọ ọ̀dà wọ́n ní ká yẹn náà wọ́n ní ká gbé bóun. ẹ ẹ̀jẹ̀ bá wọn àbáyé ń sí ọyìn. ọbẹ̀ pàṣẹ owó sọ́yìn máa ń mú oríjì àwọn jàǹkáwọ̀ tó kó. báyọ̀ àwọn ẹ̀dá rẹ̀ fẹ́ràn wọn fi pálọ̀ ah! àwọn olè sọ àwọn àìkí lèyún. àgbà ni. àgbà wèrè wo ni wọ́n lè dalẹ̀. àgbà yóò ní dalẹ̀. àgbà yóò ní ah! dalẹ̀. Ah! ẹ̀yin náà lè a ṣe find a sick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 Coming soon on Okiki Premium TV.